ẹ̀yin ènìyàn wa olórí àwọn delta militant eh, niger delta militant hey! ó ti fi ọwọ́ gún bàbá tinubu lójú hmm. ó ń ṣe ìkìlọ̀ fún bàbá lọ́wọ́lọ́wọ́ bó ṣe ń ṣe é nìí tó bẹ́ẹ̀ náà ló fọwọ́ ń gún wọn lójú wípé ẹni tó bá mojú bàbá Bọ́lá Ahmed Tinubu kó kìlọ̀ fún wọn o ó ní tí wọ́n bá ń sùn ó ní tó bá rẹni tó ń sùn nínú wọn tó wá ń lálàá tó mọ nǹkan tó ń sọ ó ní kó lọ sùn padà òun tó bá wá sùn padà òun náà wá get into his own right senses ó ló máa wá mọ nǹkan tó ń sọ ńgbà yẹn ó ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ó ní àti bàbá àti wíkẹ ó ní wọn mọ nǹkan tí wọ́n ń sọ ó ní ẹni tó bá ń sùn lọ́wọ́ tó ń lálàá ó ní kó lọ tú oorun sùn olórí àwọn Niger Delta militant òun náà lè ń wò yẹn òun ló sọ̀rọ̀ kẹ́sì máa wò ó rí kì í ṣípa wọ́n pọ̀ wọ́n dọ̀rẹ́ o ní ìbẹ̀rẹ̀ <laughs> ó níṣẹ́ rí ipò ààrẹ tí bàbá fẹ́ dùn yìí ó ní tí bàbá Bọ́lá Ahmed Tinubu bá débẹ̀ ó ní tí wọn ò bá ṣe dáadáa ó ní kí wọn ó dòun responsible èé ṣùgbọ́n báyìí àkàrà ti padà tún sépo ẹ tírélà ti gba àárín wọn kọjá ìgbìí torí pé tẹ́lẹ̀ rìkíṣí àbòsí òun ló sọ wọ́n dọ̀rẹ́ ọ̀rọ̀ Yorùbá nation ọ̀rọ̀ bàbá Ìgbòho òòṣà ló sọ wọ́n dọ̀rẹ́ ọ̀rọ̀ eléyìí tí Aṣàrídòkúbọ̀ sọ kalẹ̀ yìí olórí àwọn Niger Delta militant ọmọ Yorùbá mélòó ló lè sọ tí wọn ò ti lọ wípé wọn lọ gé orí ẹ̀ sílẹ̀ kí ni bàbá Ìgbòho òòṣà sọ lọ́jọ́ kìíní àná kí ni nǹkan tí wọ́n sọ kí ni nǹkan tí wọ́n ṣe tí wọ́n fi kó amọ́ tàǹkì wọ́n kó babaláwo wọ́n kó àfáà wọ́n kó oníṣègùn wọ́n kó oníṣẹ̀lẹ̀ wọ́n kó gbogbo DSS gbogbo ológun Nàìjíríà wọ́n kó lọlé wọn ní July first twenty twenty one ẹ wá wo àdúrò ọ̀rọ̀ bàǹtàbàǹtà báyìí tí olórí àwọn Niger Delta militant tó sọ kalẹ̀ nítorí wípé ọ̀rọ̀ tó wà láàrin gómìnà Fubara àti Wike ṣé mọ̀ wípé Wike òun ló mú Fubara wá gẹ́gẹ́ bí òdodo àti Yaya Bello nípínlẹ̀ Kogi ìdí nìyẹn tí yẹn fi ń gbèsè yẹn lẹ́yìn ṣùgbọ́n ní ọ̀rọ̀ tó wà láàrin Wike àti Fubara yìí Wike ó fẹ́ máa darí ẹ̀ torí pé òun ló gbé ìjọba lé lọ́wọ́ ẹ bọ̀bọ̀ bọ̀m̀bọ̀ ẹ̀ ni òun ló mú wá òun ló ní kí wọ́n wọ́n máa fara wọn kalẹ̀ ni ẹni tí wọ́n bá lè control tọ́mọ̀ pé tó bá wà bẹ́ẹ̀ àwọn máa control ẹ̀ òun ni wọ́n máa ń fà sílẹ̀ ṣé ẹ ti rí gbogbo sísẹ́mù tí wọ́n ń lò ó ṣùgbọ́n nígbà tẹ́lẹ̀ yìí wá débẹ̀ tán báyìí ló bá ká ojú sókè fún Wike ó ní kò sí nǹkan tó jọ pé kò lè máa darí òun kò lè máa sọ nǹkan tóun fẹ́ ṣe fún òun ní ìpínlẹ̀ òun ìwọ ti di federal mú wọn ní kò di capi, federal capital mú o ti fẹ́ wá máa wá control òun ní stéètì ó ní kò sáyè ìdí nìyẹn báyìí wọ́n wá sọ wípé wọ́n fẹ́ yìn píìsì Fubara wọ́n ní wọ́n fẹ́ yìn píìsì Fubara o bàbá Bọ́lá Ahmed Tinubu àti Wike ìdí nìyẹn tí olórí àwọn niger delta fi jáde wípé hmm, ó ní anybody tó bá díẹ̀ òun ó ní tí bàbá bọ́lá ahmed tinubu bá díẹ̀ òun ah! ó ní àwọn máa jọ kẹsẹ̀ sí ṣòkòtò kan náà ni ó ní nítorí wípé hmm, ẹ wo ó máa yọ ìgò lójú ó ní ṣé wọ́n ń wò òun báyìí ó ní inú òun hmm, ó ní òun ṣáàdì gidi o ó ní omi omijé ń bọ́ lójú òun nítorí wípé nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ìlú <laughs> òun sì ni campaign wọn lọ́jọ́ kìíní àná ẹyẹ ni ọ wá ibi tó ti sọ̀rọ̀ wípé tí bàbá Bọ́lá Ahmed Tinubu bá débẹ̀ tí wọn ò bá ṣe dáadáa nítorí pé òun ti mọ̀ wọ́n fọ̀ lọ́ǹgì ó ní ó ti tẹ̀ gan-an ó ní kì í ṣe ní kì í ṣàná ní ọ̀rọ̀ òun àti bàbá Bọ́lá Ahmed Tinubu gbogbo wọn náà <laughs> olúkálukú náà wá ipò ní olúkálukú náà wọ́n roko sí díẹ̀ ní ìbẹ̀rẹ̀ eh, appointment appointment ó ní tí bàbá Bọ́lá Ahmed Tinubu bá ṣe dáadáa ó ní kí wọ́n hold òun responsible ẹ máa gbọ́ lẹ́nu ẹ̀ nísìn ń gbọ́ kí lẹ ló ṣẹlẹ̀ nígbà tẹ́ ṣe ń kàǹpé ẹ bá kọ́kọ́ tiẹ̀ kọ́kọ́ gbọ́ yẹn lẹ́nu ẹ̀ kẹ́ ẹ tó wá padà wá gbọ́ bó ṣe sọ wípé tí wọ́n bá díẹ̀ òun ó ní Wike fẹ́ kú ó ní ṣùgbọ́n ó wá ń fa bàbá dání ah! ọ̀rọ̀ eléyìí pọ̀ ẹ má tẹ̀ jẹ́ ká bá a sọ jẹ́ ká gbọ́ lẹ́nu ẹ̀ fúnra rẹ̀ olórí àwọn Niger Delta militant Asaridogun ẹgbóhùn sókè ẹ ẹ ní kí wọ́n dì yín mú gbogbo ará ìlú ẹ wá wọ ẹni tẹ́ ẹ máa dì mú o gbogbo ọmọ Nàìjíríà ẹ̀yin ọmọ Nàìjíríà àti ẹ̀yin tẹ́ ẹ campaign fún wọn ẹ̀yin APC gbogbo ẹ̀yin aṣáájú beggars tẹ́ ẹ jọ campaign ẹ wá wọ ẹni tẹ́ ẹ fẹ́ hold responsible báyìí o Asaridogun ẹ máa gbọ́ lẹ́nu ẹ̀ ní sóyá sókè. I said, if Ahmed Wala Tinibu fails, hold me responsible. Because I have known him since 1992, and I know what he stands for. And I can stand in the gap between him and the people and say this thing. This is a step that my brother Goodluck failed to take, even when he had uh, the opportunity. This, this is one of the biggest steps. Like I said, I've always said, me, I don't, I'm not apologetic. I said, if Ahmed Wala Tinibu fails, hold me responsible. because I have known him since 1992 and I know what he stands for. And I can stand in the gap between him and the people and say this thing. This is a step that my brother Goodluck failed to take, even when he had uh, the opportunity. This is a step that, after talking no uh, subsidy, General Muhammad Buhari was not able to take. Ahmed Bola Tinubu took it from the first day. I said, if Ahmed Wala Tinibu fails, hold me responsible. Because I have known him since 1992, and I know what he stands for. And I can stand in the gap between him and the people and say this thing. I said, if Ahmed Wala Tinibu fails, hold me responsible. Because I have known him since 1992, and I know what he stands for. And I can stand in the gap between him and the people and say this thing. This is a step that my brother Goodluck failed to take even when he had uh, the opportunity. ṣé ẹ ti gbọ́ nǹkan tó sọ <laughs> wípé tí nǹkan ò bá ti lọ déédéé nígbà tí wọ́n ń kàmpéènì yẹn o ó ní òun ó lóun ti mọ bàbá ó ní ìdánte ó ló ti pẹ́ ó ní wọn ò lè ṣe kàmàkàmà <laughs> ó ní tán bá ti wá débẹ̀ tán tán bá ti wá ṣe dáadáa kí wọ́n own responsible ṣe ti rí bẹ́yẹn àwọn ará ìlú ń kọ́ báyìí kí wọ́n wá lọ hold responsible ẹ̀yin ènìyàn wa pẹ̀lú gbogbo ilé ìtajà ẹ̀wà sọ̀sẹ̀ nípa bá ń bá rí ẹ̀ òun wá ni wípé ó ní ó ń lérí ó ń léka ní báyìí wípé bàbá ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ahmed bọ́lá ahmed tinubu ó ní tó bá bí wọn dá ó ní kí wọ́n sọ wípé àwọn fẹ́ yọ bùbárà lẹ́dùnmọ́ ni ṣàánú o ọba méjì náà ní kí n gbénú ìlú ọba méjì ti ń gbé ní ìlú báyìí àwọn tí wọ́n ń darí orílẹ̀-èdè yẹn báyìí wọ́n ti wá pọ̀ jàǹtìrẹrẹ fúnbẹ Asari Dokubo ó ní pírẹsidẹ́ǹtì gan lòun ní Niger ní Niger Delta ó lóun gan fúnra ara wọn ọba ìlú kan lòun ó lóun gan fúnra ara òun middle belt ó lóun ní ààrẹ wọn ó tó ti bí bàbá Bọ́lá Ahmed Tinubu ó ní kí wọ́n yọ Fubara ìyẹn ni gómìnà Delta State ó ní kí wọ́n yọ wọ́n ó ní kí wọ́n wá wo nǹkan tó máa dánwò lára ó ní nítorí pé Wike ó ló fẹ́ tì wọ́n lọ sínú páńpẹ́ ó ní òun mọ̀kàn tó jọjọ ṣèpọ̀ láwọn méjèèjì ó ní Wike ń tẹ̀ fẹ́ kú ó ló ń wọ́ bàbá dání ẹni pé wàhálà gidi lélẹ́yìí ẹyẹ ni ọ wá jẹ́ ká farabalẹ̀ fún un agbóhùnsókè o kí lẹni ó da wàhálà sílẹ̀ láàrin ẹ̀yin àti ààrẹ orílẹ̀ nàìjíríà torí pé kìíní àná ẹ̀yin náà lẹni kí wọ́n ó lè responsible ṣùgbọ́n báyìí tírélà ti wá gbọ́ àárín wọn kọjá gbogbo ẹ̀ ti wá dàrú báyìí bẹ́sẹ̀ délọ̀ ẹ gbóhùn sókè hmm, ó dojú ẹ̀. impeachment proceedings like last time I told them if anybody dream that they can impeach. Fubra and nothing will happen. Just tell them they should go and dream again. Mr. President, why do you want to sacrifice all your years of standing? Why is all that? What did wicked do for you? I want to come out frontal, direct. I don't want to go. This, this, this, what did Wike do for you? That you want to follow Wike to the slaughter. That you want to follow Wike to Golgotha. Nothing will happen, he tells you. <laughs> Ah, Wike, Wike, Wike. <laughs> you are telling job people nothing will happen. <laughs> Person will first complain. Person will first complain. Now the person will then say be weak. Oh. It's your people are complaining. They are telling you, Mr. President, this is not the right path. This is not the right thing to do. If you look at my eyes through my glasses, let me remove, you will see tears set in my eyes. Because you have put me in a very difficult position. A dear friend and his people we can pretend. Everybody can pretend. I'm not a politician like them. I have nowhere to go to. Not because I want to. No, everybody knows me. My positions and issues are very clear. Hmm. I told Wiki the other day when I, I was with him, I said, There is nothing anybody can do for me not to slice support. I don't know them. But I would not also stop talking. I will continue to talk. I'm, I'm, I'm, I'm hope, I'm happy. If it is money, Saturday, okay, I'm okay. A lot of things are happening that are unlike you, Mr. President. I always tell people, this is not the Ahmed Bola Tinubu I had known since 1992. This is a different Ahmed Bola Tinubu. Ahmed Bola Tinubu gathers people. Ah, ẹ̀yin ènìyàn wa gbogbo apátápátá ni a kí wípé ẹ káàbọ̀ padà sí orí ìkànnì yìí o. Àṣàkẹ́ TV show gbogbo ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ̀yin sísítà wa gbogbo ni a kí ní orí ìkànnì wa yìí náà ni Àṣàkẹ́ TV show. Ẹ ti wá gbọ́ gbogbo tí hmm, Àṣàrí Dòkunbọ̀ tó sọ. Ẹ rí wípé tírélà padà wá gba àárín wọn kọjá torí ní ìgbà yẹn tí bàbá ṣàdédé tí bàbá dé orí àgàbá yẹn gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Amaria Sarídòkunbọ̀ tó lọ kí bàbá àwòrán ẹ̀ náà lẹ̀ ń wò yẹn ṣùgbọ́n lọ́wọ́ tá a wà yìí wàhálà ti padà ṣẹlẹ̀ láàrin wọn o bó ṣe máa máa ṣẹlẹ̀ náà nìyẹn torí pé àwọn tí wọ́n tan ará ìlú ní ṣẹbẹ́ kó sọ lákọ̀ọ́kọ́ tí nǹkan ò bá lọ dédé ó ti gbójú gbóyà ó ti ń sọ fún ará ìlú ó ní tí nǹkan ò bá lọ dédé òun trọ́ọ̀sì bàbá kí wọ́n ó lò ó responsible ṣùgbọ́n báyìí nǹkan àti wíkẹ àti fòbárà hey, àti bàbá ó ní wọn bí wọn dá ó ní wọn sọ wípé àwọn fẹ́yìn bí ṣe fòbárà ó ní wọn bí bàbá dá àti bàbá àti wíkẹ ó ní wọn wọn ó ní wọn wọn tó bá díẹ̀ òun hmm. ó ní tí wọn bá lọ díẹ̀ òun pẹrẹ lásán ó ní òun máa máa sọ̀rọ̀ òun á dẹ̀ continue talking ṣé ẹ ti rí o ṣùgbọ́n tó bá jẹ́ pé ọmọ Yorùbá wọ́n á ti ọ́dà amọ́ táǹkì ní China wọ́n á ti ọ́dà amọ́ táǹkì ní South Korea wọ́n á ọ́dà amọ́ táǹkì lamẹ́ríkà gbogbo ẹ̀ tí wọ́n á fi lọ kó bá ẹ nìyẹn bàbá wa Ìgbòho ṣàníyàn o tó jẹ́ ọmọ Yorùbá ẹ wò ó ọmọ middle belt ló ń sọ̀rọ̀ yìí o kò sí ọ̀kan tó ń ṣe fún o òun lọ́mọ ogun o tó jẹ́ pé ìjọ́ tó bá ṣe é ṣe tó kó ọmọ ogun ẹ̀ jáde ó lè ní kán dédé máa pàréèdì á dẹ̀ jòkó á ṣe fídíò gbogbo ibi tí wọ́n ti ń pàréèdì báyìí ló máa jòkó sí wọn láàrin bó ṣe ga tó yẹn <laughs> ìbọn tó máa ń gbé sọ́wọ́ ó ga ju òun gan lọ lórí ilẹ̀ bó ṣe ga tó yẹn o ṣe é wá rí kí wá ló dé tó jẹ́ pé táwa Yorùbá tá a bá ti wá sọ̀rọ̀ wọn á ní kán lọ gbé wọn ó yá ẹ lọ rìvíw fídíò wọn ṣèbí gbogbo wa la rí nígbà tán ní kán lọ rìvíw fídíò bàbá wa Ìgbòho Òòṣà hmm. àṣà yìí dòkú bọ̀ á sọ̀rọ̀ o á sọ̀rọ̀ á mú jẹ kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ ṣùgbọ́n ọmọ Yorùbá ṣe é ti rí nǹkan tá à ń sọ torí pé ó ti kàǹpé fún wọn ó kàǹpé fún wọn báyìí ọ̀rọ̀ ti padà bẹ́yìn yọ wàhálà ti padà ṣẹlẹ̀ láàrin wọn bó jẹ́ ṣe máa ṣẹlẹ̀ láàrin gbogbo ẹ̀yin tẹ́ sọ wípé rìkìṣí sọ yín rìkìṣí pa wọ́n pọ̀ wọ́n dọ̀rẹ́ nítorí mẹ̀kúnnù nítorí ìran yorùbá nítorí yorùbá nation wọ́n sọra wọn di ọ̀rẹ́ àpàpàǹdodo ṣe ẹ wá rí tírélà báyìí la máa gba àárín yín kọjá wàhálà ti bẹ́ sílẹ̀ láàrin wọn ó ti ní àwọn méjèèjì àwọn àjọ tẹsẹ̀ bọ́ ṣòkòtò kan náà ní pẹ̀lú bàbá àti wíkẹ́ ó nítorí wípé wíkẹ́ ń tiẹ̀ ó ló ti forí ọká ọmú bàbá sì ń tẹ̀lé hmm. ó ní kí wọ́n lè tè ya kíyèsára o kí wọ́n tètè ya kí wọ́n ṣe kí ni tó bá lẹ́ni tó mọ̀ wọ́n kó kìlọ̀ fún wọn torí pé nǹkan tó máa dánwò lára àṣàyédò kò bọ̀ nìyẹn o ó lè sọ nǹkan tó wù ú ṣùgbọ́n ọmọ Yorùbá ló lè sọrú ẹ̀ wọ́n á ti ní kí wọ́n lọ gbé àwọn ọba gan tó jẹ́ ọba aládé wọn ò tó ń sọ̀rọ̀ níbi tí federal government wà níbi tí àwọn ọ̀jẹ̀lú ilẹ̀ Yorùbá wà wọ́n á ti ní kí wọ́n lọ gé orí wọn wá kúrò láàfin ṣe rí nǹkan tá à ń sọ ìdí tá a fi ní ká gba orílẹ̀-èdè wa nìyẹn wípé ọjọ́ ọ̀la fẹ́ ṣe bọ̀yì bọ̀yì lábẹ́ wọn dá ọjọ́ ọ̀la fẹ́ ṣe bọ̀yì bọ̀yì lábẹ́ olóṣèlú dá tó jẹ́ wípé ìta ni wọ́n máa ń ṣe titi wọn sí ìta ará ìta ni wọ́n máa ń fà mọ́ra tó bá ti jọmọ Yorùbá wọ́n máa sọ ẹnìyẹn dọ̀tá ẹ̀ ni tó bá jẹ́ pé ọmọ Yorùbá bí wọ́n ṣe fẹ́ pa bí wọ́n ṣe fẹ́ rí díẹ̀ bí wọ́n ṣe fẹ́ wà díẹ̀ bí wọ́n ṣe fẹ́ gbẹ̀yìn ẹ̀ ni wọ́n á máa wá ẹ wo bàbá wa Ìgbòho Òòṣà láti iye ọjọ́ yìí ẹ wo nǹkan tí wọ́n ṣe fún wọn wọ́n freeze àkáǹtì wọn odidi èèyàn méjì ni wọ́n pa sílé wọn wọ́n gbogbo ilé wọn wọ́n bàjẹ́ di bí a ṣe ń sọ̀rọ̀ yìí ẹ wo ibi tí wọ́n wà àdìná ọba nílẹ̀ Yorùbá àwọn àgbààgbà wà ń bẹ̀ ọmọ yorùbá ló ti wá wà mẹ́ gẹ́gẹ́ bí ààrẹ o ọmọ yorùbá ò ní aṣáájòkó bọ̀ halẹ̀ mọ́ yẹn o ṣé ẹ ti rí nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ ẹyẹ ènìyàn wa ẹ bá wa pín ètò yìí kókó gbogbo àwọn new nigeria bloggers kókó wọn lára gbogbo àwọn campaigners wọn ẹ kí wọ́n wá gba bàbá wọn sílẹ̀ lọ́wọ́ aṣáájòkó bọ̀ o àbí ṣé wọn ò ní wá gbèjà bàbá wọn ni wọ́n ṣàjọjọ kàmpéènì ó yẹ kí wọ́n lè wá gbèjà bàbá wọn báyìí lọ́wọ́ aṣáájòkó bọ̀ torí ó sọ wípé kí wọ́n má dí ẹ̀ òun ó ní kí wọ́n má dí ẹ̀ òun o ẹni kó ti yọ̀gò lójú kán wo ojú òun báyìí ojú ajá ó ń ṣẹ̀jẹ̀ ó ní omijé wà lójú òun ara ń kọ òun lọ́wọ́lọ́wọ́ nǹkan ò lọ déédé nínú ìlú <laughs> òun á sì sọ̀rọ̀ òun á gbẹnu mẹ̀kúnnù sọ̀rọ̀ ìwòyí làárọ̀ òun gangan fúnra wọn òun gangan bó ṣe wà yẹn ó kàǹpé fún wọn o òun náà ló sọ tán lẹ́kọ̀ọ́ ṣé ẹ ti rí nǹkan tá à ń sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni gbogbo wọn pátá tí wọn náà jẹ́ campaigners wọn ṣé ẹ rí wọn gbogbo wọn ti wọn ti wọn ti fọ́n dàgbè gbogbo wọn ti ká lẹ̀ igi da ẹ̀yẹ fò gbogbo bí situation bí nǹkan ṣe rí nínú ìlú kò sí tó sọ̀rọ̀ mọ́ nínú wọn kò láfi sọ fún wa wípé àwa ìran Yorùbá níbi tó ọ̀rọ̀ dé dúró ìyàwó ni ká ṣe ra wa lóṣooṣù ọ̀wọ́n àwa ni ká fi ìmọ̀ ṣọ̀kan ká bá a gbára wa lọ́wọ́ àwọn jẹgúdújẹrá ìka ẹ̀dá wọ̀nyí Aṣanídòkunbọ̀ yẹn òun ló ló ń ti ọwọ́ bọ bàbá lójú yẹn abẹ́ mọ̀ pé wàyí òun lè bú àgbà. Ṣé ọba <laughs> president méjì ló ti wà nínú ìlú? Wọ́n dẹ̀ ti ju méjì lọ torí pé Gumi náà wà níbẹ̀ tóun náà ń gbẹnu Fúlàní sọ̀rọ̀. Aṣanídòkunbọ̀ nìyẹn òun náà ń gbẹnu middle belt sọ̀rọ̀. Ṣé bẹ́ẹ̀ ti rí? Wípé lórí ẹsẹ̀ àwọn làwọn wà níbi táwọn wà yẹn. Oníkálukú a sọ pé gbogbo wàhálà tó wà lẹ́yìn bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ ṣàpín inú ìlú yẹn kí àlàáfíà kó bá àdéjọba kólúkálukú gbalẹ̀ fàdà ẹ̀ lọ orílẹ̀-èdè Yorùbá òun làwa fẹ́ ẹ̀yin àtàrí sáré dòkun bọ̀ ìbáwo àtàrí dòkun kó kíkà bọ̀ yín lójú kó kí gbogbo orí gan bọ̀ yín nínú ojú ẹ̀yin lẹ́jọ́ pa lẹ́jọ́ kún lẹ́jọ́ ṣe gbogbo ẹ̀ ó ṣàwá kíyín ṣùgbọ́n wá kí nígbà tí ẹ wọnú aṣọ rọ̀kì lọ ó wá kí ní pálámẹ́ǹtì ń bẹ́ẹ̀ a sì mọ̀ pé bó ṣe wá kéyìn yẹn ṣé ó máa fọwọ́ òfo padà ní envelope máa tẹ̀lé ṣùgbọ́n báyìí tírélà ti wá ṣe gbúrúrúrú ó gbà àárín wọn kọjá ni ó dá àárín wọn rú bí àárín gbogbo yá ṣe máa dàrú nìyẹn ẹ̀yin tẹ́ ẹ̀ ń dìtẹ̀ ìran Yorùbá ẹ̀yin tẹ́ sọ wípé Yorùbá nation òun ló ń fún yín ẹ ló ń fún yín lẹ́fọ̀ọ́rí ẹ̀fọ́rí Yorùbá máa fún yín ni tó pé tó bá ti pọ̀ ọ̀rọ̀ Yorùbá nation báyìí pé orílẹ̀-èdè Yorùbá fẹ́ dá dúró tá a ti ń pariwo self determination is not a crime ìdí nìyẹn tẹ́ fi lọ pàdé àpòpọ̀ mọ́ aṣadídòkunbọ̀ ní gbogbo ìgbà ìdìbò kẹba lè wọlé ẹ̀yin náà lẹ pẹ̀lú tẹ́ pa ìdí àpòpọ̀ mọ́ tẹ́ fi kó gbogbo DSS wá sílé bàbá wa Ìgbòho ṣàní July first àní gbogbo ẹ̀yin tẹ́ dìtẹ̀ ọmọ Adéyẹmọ gbogbo ẹ̀yin tẹ́ ń dìtẹ̀ ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin tẹ́ ń dìtẹ̀ Yorùbá nation pátá tírélà báyìí ló máa gba àárín yìí kọjá àárín yìí á máa dàrú ni àárín yìí ò ní tò kò ní gún torí pé gbogbo nǹkan tí ẹ̀dá bá ti ṣe, wọ́n ní ilé tí a bá fi tọ́mọ, ìrì ló máa wó. Torí ìran Yorùbá, ẹ̀yin ò kí ń ṣe sílé, ìta lẹ máa ń ṣe sí Bàbá Bọ́lá Ahmed Tinubu. Ẹ ò ń ṣe sílé. Ó lóye ìgbà tí iná jó ní Kaduna, ó lóye ìgbà tí iná jó ní, ní òkè ọya, ó lóye owó tí ẹ gbé lọ Ó ti di ọjà mélòó ni iná ti jó nílẹ̀ Yorùbá tí ẹ gbé owó Ó ti di ilé ìjọsìn wo ni ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ní Ọ̀wọ̀ nílé ìjọsìn tí wọ́n lọ pa àwọn èèyàn mọ́ bẹ́ẹ̀ eh, promise upon promise ni promise fail yìí náà ni kí lẹ ṣe fún wọn ìtàlẹ̀ máa ń da sí ìtàlẹ̀ tí ń da ìta àwọn tẹ́ ẹ wá da fún níta yẹn náà báyìí àwọn ni wọ́n padà wá fi ìka gùn yín lójú yìí ó tán àbókù òun la sọ ó tó bá sọ wípé torí pé òun lọ sẹ́dẹ òun lọ ń bẹ̀dẹ̀ jẹ́ tó o bá kúrò lẹ́dẹ ẹ̀dẹ̀ ló ń bọ̀ wá o hmm, òun ló ń ṣẹlẹ̀ yẹn ẹ̀tọ́ ilé ẹ tún lè ṣe torí pé ilé làbọ̀ sinmi oko. Ẹ̀yin ènìyàn wa ní orí ìkànnì yìí náà ni èmi náà lọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Àṣàkẹ́ TV Show. Ẹ má gbàgbé láti bá wa pín ètò yìí. Ẹ pín kókó gbogbo àwọn campaigners wọn lára wípé ẹ <laughs> middle belt yá báyìí o kí wọ́n wá lọ gbèjà ẹ bàbá wọn. Bàbá wọn ni wọ́n ọmọ ẹni oníṣẹ́ ìdílé bẹ̀rẹ̀ kásílẹ̀ kẹ́sí ìdí ọmọ ẹlòmíì kí wọ́n wá lọ gbèjà wọn báyìí torí pé wàhálà gidi lélẹ́yìí tó fẹ́ bẹ́ sílẹ̀ láàrin àwọn àti middle belt niger delta militant group àwọn ni wọ́n jọ fẹ́ kojú ẹ̀ gidi báyìí kí gbogbo àwọn campaigners wọn tí wọ́n polongo ìbò fún wọn kán lè ti ya pàápàá jùlọ àwọn aṣáájú bẹ́gà sí kán wá lọ gbèjà bàbá wọn báyìí o hmm, kó tó di wípé wọ́n yìn wọ́n ní wọn bí wọn dábẹ́ gbọ́kàn tó sọ kí wọ́n yìn pín ṣe fòbárà president ń sọ̀rọ̀ Àṣàrí Dòkùnbọ̀ náà òun náà ń pàṣẹ tó bá ti dàrú gbogbo ẹ̀ ti dàrú bẹ́sẹ̀ tẹ́lọ̀ báyìí ẹ má gbàgbé láti bá wa fi èròǹgbà yín sí abẹ́ fọ́nrán yìí ẹ má sì gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa èmi náà lọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Àṣàkẹ́ TV show Odùduwà gbè wá o ká ṣe ìdùnnú rẹ̀ orílẹ̀-èdè Yorùbá òun nìkan lọ́nà àbáyọ Yorùbá nation no going back.